láti máa ní dandan wípé wọ́n fẹ́ gba ẹ̀tọ́ wa wọ́n dẹ̀ fẹ́ wọ́n fẹ́ tẹ ẹ̀tọ́ wa mọ́lẹ̀ so bí wọ́n bá ti lè yọ ọ̀rọ̀ ìjáàbù kúrò nínú àwọn iléèwé wa ọ̀rọ̀ ẹ̀ máa yanjú tàbí kí wọ́n dá iléèwé wa padà fún wa eléyìí gan ló ń tá a ti sọ fún ìjọba láti inú oṣù kẹfà ọdún tó kọjá láti kọ àwọn ìwé tí wọ́n ní ká kọ adẹ̀tí a ti fi sọwọ́ sí wọn wọ́n sì ti rí i láti ìgbà yẹn ni wọ́n ti ń tàn wá tí wọ́n fi ẹ̀tàn bá wa lò tán fi òní fún wa so àwa wá dúró nídúró pé ohun tó jẹ́ ogún wa a ò ní gbé e tọrọ kò síbi tí ayálégbé tètè ń di onílé múnílé lọ́wọ́. a ní dress code. so a sì ní àṣà ìwọṣọ gbogbo àwọn ọmọ tí wọ́n wà nù léwe pátá nígbà tá a máa gbà wọ́n ó ní àwọn ìwé tí wọ́n fi gbà wọ́n wọlé tí wọ́n lẹ́yìn tí wọ́n fọwọ́ sí tán gbogbo àwọn aṣọ tí wọ́n wọ̀ ní o ìhùwàsí wọn ní o gbogbo ẹ̀ ló wà nínú ìwé yìí òbí kọ̀ọ̀kan sì fọwọ́ sí ìsàlẹ̀ ìwé yẹn pé àwọn ó tẹ̀lé àṣà àti ìṣe iléèwé wa so a fẹ́ kí ìjọba náà kí wọ́n bọ̀wọ̀ fún ohun tí a wí. wẹ́ ní ọdún tó kọjá ọ̀rọ̀ ẹ ti wà nílé ẹjọ́ ìfáàtò tí a gbé lọ ilé ẹjọ́ gan òun ni ọ̀rọ̀ pé kí wọ́n dá iléèwé wa padà fún wa ṣùgbọ́n nígbà tá a délé ẹjọ́ ló di pé wọ́n fẹ́ yí ojú ọ̀rọ̀ yìí po ni wọ́n á dá ẹjọ́ ní court of appeal ohun tí court of appeal kọ́kọ́ sọ ni pé kán máa lo hijab a gbé ẹjọ́ ẹ̀ kúrò ní court of appeal a lọ sí ilé ẹjọ́ tó ga jùlọ ìyẹn supreme court nígbà tá a dé supreme court supreme court dájọ́ wọ́n ní ká padà sórí ohun tí à ń ṣe é bọ̀ látẹ̀yìn kó tó di pé ẹjọ́ délé ẹjọ́ rárá yẹn ni pé wọ́n ní ká ń tọ́ pè ní status quo pé ká maintain ẹ̀yẹn ni pé ohun tá à ń ṣe àṣà ìwọṣọwọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kó tó di pé ẹjọ́ délé ẹjọ́ rárá òun ni wọ́n ní ká padà sí ṣùgbọ́n ìjọba ń fi ẹ̀tàn bá wa lò wọ́n wá ń fún ọ̀rọ̀ tí ilé-ẹjọ́ sọ ní ìtumọ̀ mìíràn léléyìí tí àwa tí a nílé ìwé tá ò gbà tá a sì ní gbà eléyìí ló mú wàhálà wá ní ìpínlẹ̀ Kwara lákòótọ́ sà ẹ sọ pé báwo ṣe jẹ́ ẹnì áńdù àwọn òṣìṣẹ́ tá a bá dálẹ́wé padà fún yín. lágbára ọlọ́run kó tó di pé ìjọba gbé eh, ìjọba gbé ìgbésẹ̀ láti yá iléèwé wa lò láti láti láti yá a lò eh, kó tó àwa fúlàní là ń bójútó tí ó dẹ̀ yíwọ́. tẹ́ ẹ bá sì tún wo lónìí lẹ́rìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjọ ọlọ́run tí wọ́n ní àwọn iléèwé aládàáni káàkiri tá a sì ń mánéjì ẹ̀ tá à ń bójú tó ìfà tó dáa ọ̀pọ̀lọpọ̀